Tímótì kínní orí kejì. Nítorí náà, lákọ̀ọ́kọ́, mo gbà ọ́ níyànjú pé kí o máa tọrọ nínú àdúrà, kí o máa bẹ̀bẹ̀, kí o sì máa dúpẹ́ fún gbogbo ènìyàn, fún àwọn ọba àti fún gbogbo àwọn tí wọ́n wà ní ipò gíga, pé kí a máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, kí a máa gbé ìgbé ayé bí olùfọkànsìn àti bí ọmọlúwàbí. irú àdúrà báyìí dára ó sì ṣe ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run olùgbàlà wa ẹni tí ó fẹ́ kí gbogbo ènìyàn rí ìgbàlà tí ó sì fẹ́ kí wọ́n ní ìmọ̀ òtítọ́ nítorí Ọlọ́run kan ni ó wà alárìnà kan ni ó sì wà láàrin Ọlọ́run àti ènìyàn olúwa rẹ̀ ni Kristi Jésù tí òun náà jẹ́ ènìyàn tí ó fi ara rẹ̀ ṣe ìràpadà fún gbogbo ènìyàn. èyí ni ẹ̀rí pé ọlọ́run ṣe ètò pé kí gbogbo ènìyàn lè ní ìgbàlà nígbà tí àkókò rẹ̀ tó òtítọ́ ni mò ń sọ n kò purọ́ pé ohun tí a yàn mí láti jẹ́ akéde àti àpọ́stélì sí ni pé kí n jẹ́ olùkọ́ni fún àwọn tí kìí ṣe Júù nípa nǹkan tí ó jẹ mọ́ ìgbàgbọ́ àti òtítọ́ ọlọ́run nítorí náà mo fẹ́ kí gbogbo ènìyàn máa gbàdúrà nínú gbogbo ìsìn kí wọ́n máa gbé ọwọ́ àdúrà sókè pẹ̀lú ọkàn kan láì sí èrò ìbínú tàbí ọkàn àríyànjiyàn bákan náà kí àwọn obìnrin wọ aṣọ bí ó ti yẹ aṣọ tí kò ní ti ènìyàn lójú kí wọ́n ṣe ara wọn lọ́ṣọ̀ọ́ níwọ̀ntúnwọ̀nsì kí wọ́n má ṣe di irun wọn ní aláràbarà fún àṣehàn kí wọ́n má ṣe kó ohun ọ̀ṣọ́ bíi wúrà àti ìlẹ̀kẹ̀ tàbí aṣọ olówó ńlá sára ṣùgbọ́n kí ọ̀ṣọ́ wọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ rere bí ó ti yẹ fún àwọn obìnrin olùfọkànsìn obìnrin ní láti máa fi ìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ pẹ̀lú ìtẹríba n kò gbà fún obìnrin láti jẹ́ olùkọ́ni tàbí láti ní àṣẹ lórí ọkùnrin kí obìnrin máa panu nítorí ádámù ni a dá kí a tó dá éfà kì í sì ṣe ádámù ni a tàn jẹ obìnrin ni àtànjẹ tí ó fi di ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n a ó gba obìnrin là nípa ọmọ bíbí bí àwọn obìnrin bá dúró láì yẹsẹ̀ nínú ìgbàgbọ́ àti ìfẹ́ àti ìwà mímọ́ pẹ̀lú ìwà ìkóra ẹni ní ìjánu.